fi wá kó má jìyà nu sàárè gbogbo nǹkan tó ní ọlọ́ba fún ẹ fi wá ọ̀run fi wá àlìkẹ́ àmọ̀ fi wá kó má jìyà nínú sàárè gbogbo nǹkan tó lọ́ba fún ẹ nínú ayé yìí. fọ́pútẹ́kì fi máa tẹ́kẹ́ lọ́wọ́ dára lẹ́ háhìrà kí ló wá sọ wọlá tanzan náà sí bẹ́ẹ̀ kàmínà dùn nìyé ayé tí wọ́n wà yìí náà sọmọ kó má kúrò bẹ́ẹ̀ àwọn kan ti lórí ayé yìí náà rí wọ́n kúrò wọn ò fẹ́ kúrò wọ́n kúrò ń bẹ̀ lágídí àwọn kan kúrò ń bẹ̀ pẹ̀lú sàlámà wọ́n kúrò ń bẹ̀ pẹ̀lú ìdùnnú wọ́n kúrò ń bẹ̀ pẹ̀lú àlàáfíà pé ó bá tó kúrò nínú ayé yìí náà má tún ṣe má tún hùwà tí ò dá sẹ́yìn o ṣó mọ̀ pé tó bá ti kúrò nílé ayé mo máa ń sọ̀rọ̀ kan máa láwọn àfáà tó ń ṣe lẹ́ṣọ̀ gbogbo nǹkan tó bá ń sọ wọ́n máa plé ẹ̀ fọ́mọ ẹ̀ mo máa ń sọ dáadáa tó bá síbọ́n wọ́n á plé ẹ̀ fọ́mọ ẹ̀ pé sórí bàbá ẹ̀ wèrè ni o sórí nǹkan tó sọ sórí bó ṣe ń ba ẹ̀sìn Ọlọ́run jẹ́ sórí bó ṣe ń dẹ́wọ̀ alálẹ̀ àwọn àfáà méjì ṣorúbóyè ń sọ̀sọ́ kú sọ ṣorúbóyè ń sọ̀rọ̀ tọ́láwọn ò sọ ṣorúbóyè ń sọ̀rọ̀ tánà mọ́mọ́ ò sọ sallallahu ta'ala alaihi wa sallam ṣorúbóyè ń sọ̀rọ̀ nǹkan tí ò rí nínú Al-Qur'ani ṣorí bí bàbá yín ṣe ń ti àwọn èèyàn lọ́dún náà ìgbà tí ọba ti wá mọ̀ pé ìyẹn máa kúrò láyé ìyẹn ọ̀nà méjì ni ó ti ní kò ṣe kí gbogbo nǹkan tó ń bá fún láyé yìí kò fi wọ́ ọ̀run ó wá ní kí ni wàlátánzánà fi bákàmínà dùn nìyé èyí tó wà yìí náà tó bá ti wá mọ̀ pé wàá kúrò ń bẹ̀ ṣe nǹkan tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti kúrò tó bá tún ṣe rántí ẹ lórí nǹkan tó ti ṣe sílẹ̀ yẹn ráàmà tún máa bá ẹ ìjì e ọmọ tó bí kí aláwọ̀ ọmọ mi sì kó máa lọ church bí mo ṣe pariwo tó ti mú làágùn yìí kí má kọ ọmọ mi kí má kọ ní ojú ọ̀nà Islam kí má lu jìbìtì lójú ọmọ mi kí má ṣe ṣìná lójú ọmọ mi kí máa bíríǹgì àwọn èèyàn dáà lójú ọmọ mi kí máa yẹpẹrẹ àwọn àáfàá lójú ọmọ mi gbogbo nǹkan tó lọ́wọ́ ọba sọ kí máa tọ́nà upside down lójú ọmọ mi nǹkan tó lọ́wọ́ mọ̀mọ́ sọ kí máa tọ́nà upside down lójú ọmọ mi ẹ̀yìn wo mo fẹ́ fi ilẹ̀ pásítọ̀ sí bẹ́ẹ̀ kábínà jù níyà yẹn ìpín yẹn nìyẹn má gbàgbé ìpín yẹn ìpín yẹn ìwọ rò pé mọ́tò ni ọmọ jìpù ló pé ni àbí ilé ló pé ni ìpín yẹn ni pé nígbà tó ti nǹkan tó lọ́n fún ẹ láyé yẹn tó ti fi ń wá àlìkẹ́ àmọ̀ sílẹ̀ tó ti fi ń wá ọ̀run sílẹ̀ ìpín yẹn tó wá ní kó má gbàgbé yẹn ìjì lọ́mọ ìjì ni kíyàn ṣe wáàsí ìjì ni kíyàn ṣe tíra tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ gbogbo ilé ìsìn wọ́n ìpìlẹ̀ gbogbo nǹkan ṣe takoso online takoso online ọlọ́mọ ìka ṣì sọ wọ́n pìlẹ̀ fọ́mọ ẹ̀ àyíbá rí gáàsì tó lọ ń that is why bí ìtakò àfáà kan but tí n bá gbọ́ full message pàfà àfà ṣe nǹkan báyìí àfà ṣe nǹkan báyìí i will just do my lecture má dẹ̀ pass ibẹ̀ mi ìdẹ̀ ni mention ṣé èrò àti dárúkọ àfà ló wá ń bà mí ni kì í ṣẹ̀rù but mi nǹkan láìkẹ̀ i will just do my lecture kì í ṣẹ̀rù àti dárúkọ àfà wallahi Azim. kì í ṣẹ̀rù àti dárúkọ àfà o ẹni tó bá rú lójú tó bá rí pé kéèké á máa dárúkọ àfà tí wọ́n bá gbé kéèsì wá wàláì máa ń sì máa ṣe láṣọ wọn láfa báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí á dẹ̀ sọ̀rọ̀ ibo ló ti rí nínú ẹ̀sìn pé kíní kan kì í ṣàrù èmi ò bẹ̀rù anybody no mi ọlọ́run nìkan mo bẹ̀rù lórí òótọ́ dẹ̀ ni màá wá gbọ́ gbogbo nǹkan tó wá ń ṣe yẹn bóyá mo ń bíríǹgì àwọn èèyàn dání bóyá mo ń wà tí ò dání mo ń mọ ògógóró fi lo iṣẹ́ mo ń wù nǹkan òkú babaláwo ọmọ tó bá bí kí ló máa yà àìmọye àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ tó ń ṣe dáadáa ọmọ wọn disappoint wọn náà so ẹ eh, kò dẹ̀ sẹ́ni tó gbàdúrà pé kí ẹ̀yìn ń bàjẹ́ you understand so gbogbo nǹkan tó wá nìyẹn kó wá máa fi wùwà kó wá máa kí ẹ eh, gbogbo nǹkan tí wọ́n á ṣe láyè kí wọ́n máa máa fi bring ẹ̀dá àbí máa ṣàìdá no àbí ká máa kọ́mọ̀ mi ní nǹkan tí ò da sórí tí bá kọ́mọ̀ ẹ ní nǹkan tí ò da àbí tọ́mọ̀ ẹ ń wù ẹ láwòkọ́ṣe nǹkan tí ò da tó o bá lọ wọ́n mama máa rántí ọmọ ẹ̀ máa máa gbé fọ́tò ẹ̀ jáde torí àwọn ọ̀wà tí wọ́n wù yẹn lójú ẹ̀ yẹn òun lọmọ ìyá alẹ́ ọṣẹ́ kí ni lálọ́ kọ̀ǹtínú ìpín ẹ̀ nìyẹn kì í sọ̀rọ̀ mọ́tò kì í sọ̀rọ̀ lé nínú ìpín ẹ̀ ni pé bóyá o kọ́lé ọlọ́run kọ́ mọ́ṣáláṣí nínú ìpín ẹ̀ nínú ayé nìyẹn nínú ìpín ẹ̀ ni pé bóyá o gbẹ́ kànga wọ́n ń pọn mí bẹ́ẹ̀ nínú ìpín ẹ̀ náà ni pé bóyá o gbin àwọn igi fúrúùtù o lọ wọ́n ń jẹ èso yẹn o ti lọ wọ́n ń pọnmi kànga yẹn wọ́n pọnbọ́ o o ti lọ wọ́n ń kírun nínú mọ́sìkì yẹn o ti lọ ọmọ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa wọ́n ní ah bí bàbá yìí náà ṣe mọ́ ń ṣe náà lélẹ́yìí ah ní ti dáadáa ni o tó bá sì jẹ́ aburú ni wọ́n ah ó jọ bàbá rẹ̀ òun ló lọ dògùn sí mọ́sálásí oní mọ́sálásí láàbẹ̀ bí bàbá yẹn náà ṣe kọ́ ń sẹ́nu ẹ̀yìn ti bàjẹ́ nìyẹn wọ́n lọ́tọ́ sọ́nà sí bákan mí náà dùn nìyẹn má ṣe nǹkan tó kọ́ máa pílẹ̀ fọ́mọ ẹlẹ́la wọ́n máa pílẹ̀ fọ́mọ ọmọdé ẹlẹ́la don't do that that is why gbogbo àwọn èèyàn ń pè mí mo ní no it's fine èmi àti anybody ò jẹ́ wallahi azim òun mo repeat ẹ mi ìgbúdọ̀ sọ pé mo ń bá èèyàn jà títí ẹ má má bàjẹ́ ni miss mi ìṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá gbọ́ Yorùbá ó wá ní wá àfin kẹ́mẹ́ni àzánà lẹ́wù ilé ìkà ó ṣe ìwọ náà ṣe dáadáa ṣe dáadáa nínú ayé ṣe dáadáa sọ́lọ́hún gẹ́gẹ́ bọ́lọ́hún ṣe ṣe kí ni o bọ́lọ́hún ṣe ṣe dáadáa sí ẹ má rò pé ò lówó ni má rò pé olówó òṣèbó ń jẹun oyin bí sùn ọlọ́run bá àṣírí ẹ oníyàwó nínú nǹkan tọ́lọ́run kì í sábà filẹ̀ ọlọ́run kì í sábà fẹ́ fúnyàn lọ́mọ kì í sábà fẹ́ fúnyàn lówó kì í sábà fẹ́ fúnyàn nípò ìwọ wá bímọ ọmọ tó pé ẹlòmíì ó fowó ń wá ní kò rí wọ́n lọ́lọ́run ò ṣe dáadáa fún ẹ ọlọ́run ní bóun ṣe náìsì sí ẹyẹ bóun ṣe ṣe dáadáa sí ẹyẹ ìwọ náà try kó ṣé dáadáa nínú ayé tó ń bá gbọ́rọ̀ wá bá ẹ ǹjẹ́ àkófò àsìkò ń bí nábàáhìn fatabayan tó ń bá gbé di ọ̀rọ̀ kan wá wọ́n máa mú di ọ̀rọ̀ kan wá báyìí fatabayan wà á wádìí ẹ̀ dáadáa ni èmi ò tiẹ̀ kí wádìí ọ̀rọ̀ torí mi ní react èmi ò kí ká ọ̀rọ̀ kún ọ̀rọ̀ tẹ́ bá rí pé mo react lé lórí bóyá wọ́n wá sọ̀rọ̀ pé ẹnìkan ṣe báyìí nínú ẹ̀sìn òun èmi ò ní wà láyé mo ti fẹ́ dé bẹ́ẹ̀ sí wọ́lá tẹ́fúsí di fọ́sọ́ dẹ̀fẹ̀lẹ̀ hárdì ẹgẹ́tẹ̀ má wà má balẹ̀ ọlọ́run jẹ́ má sí nínú àwọn tó máa balẹ̀ ọlọ́run jẹ́ ìjì e mí tó bá jẹ́ pé o tún wá wà níbi tí wọ́n ti ń balẹ̀ ọlọ́run jẹ́ kọ̀ fún wọn. wọ́lá tẹ́fúsí wọ́lá tẹ́fúsí fọ́sọ́ dẹ̀fẹ̀lẹ̀ hárdì má sí nínú àwọn tó máa balẹ̀ jẹ́ tí wọ́n bá tún wọ́n balẹ̀ ọlọ́run jẹ́ lójú ẹ̀kọ́ fún wọn mo fi ní pé ẹ̀kọ́ ní pé kí n méjì píìsì pé kí ní kan mo rẹ̀ ní píìsì ti wà ọ̀rẹ́jì náà torí pé mi bá yàn jà mo wá ní pé but ah nígbà tí wọ́n ní kí n sọ̀rọ̀ lórí nǹkan tí mo rí nínú kinní yẹn kò sí nǹkan tó fẹ́ sọ lórí ẹni tí ò bá yàn jà tí ò mi mẹ́sàn orúkọ mi ń ṣe kinní so ok nǹkan tí mo lè sọ ń ni pé gbogbo àwọn èèyàn tó wá báyàn sọ̀rọ̀ yẹn tí yàn ní pé yàn ti gbọ́ yẹn tó bá rí pé yàn tó ṣe lecture irú ẹni tó <laughs> ṣé nìyẹn nìkan làáfà nínú bí ayé táwa yìí ni mo máa ń sọ̀rọ̀ generally ọ̀rọ̀ dẹ̀ máa tún ṣe coincidence ń mí so lópin ìgbà tèmi bá wà o lẹ́niwì ẹ̀ tèmi bá wà o mi ìfẹ́ mọ bó ṣe tó nínú àáfà o tó bá ṣòṣì nínú ẹ̀sìn èmi Muhammadu Saheed máa ṣe lecture sí ẹ bẹ́ẹ̀ ni mi sọ̀rọ̀ ṣe ẹni tí kì í jáde ń tọ́yàn níjà mi lọ́bì ọkàn kò sí tèmi àtẹ́nibọ́dì tí ń gbàdé dé pé màá ní pé mo lọ́ ń fíràn àmọ́ ẹ̀sìn òkè jẹ́ kí n sọ kíníkan fún yín afọwọ́ Ibrahima ẹ kí n rí pé tó bá bú àfa ẹlòmíì ẹlòmíì àfẹ́ para síbi tí wọ́n ti ń bú àfa ẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ ṣé Ibrahima Niyas ọdí ọlọ́wọ́ fẹ́ lánìí ní sí àwọn kan lè gé orí yín sílẹ̀ ṣẹ́ni ọ̀rọ̀ mi o tí wọ́n bá sọ̀rọ̀ bóyá èèyàn bú ó bá fa yín àbẹ́yàn sọ pé bóyá Tìjàníyà nìyí torí kò ní dá fáwọn Tìjàníyà ẹ máa jà o tó bá kọ̀dìríyà ní téèyàn kan bá sọ pé kò ní dá fáwọn kọ̀dìríyà ẹ máa jà o téèyàn bá bú àfáà yín ẹ máa jà o kò bọ́ fáà yín kọ́ rẹ̀ tàfáà yín ẹ máa jà o àìmọye èèyàn tó bú ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam ṣé ẹ jà ní àìmọye èèyàn tó wù àti òdà nínú ẹ̀sìn ṣe ẹ̀jà ni wọ́n là tẹ́ ń gé fàfádà fìlà hárdì ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ torí pé kí ni ọlọ́run iná láà láyù ibùl mufusidin ọlọ́run lèmi ọlọ́run mi ìfẹ́ràn àwọn tó bá ń balẹ̀ jẹ́ tó bá gbẹ́jọ́ wá bá sòótọ́ dájọ́ òótọ́ má bẹ̀rù ó lèmi sọ yìí torí tí tí ń bá tí ń bá àpúrúfù nǹkan wọn ni kí n sọ̀rọ̀ lé lórí èmi gan àwọn èèyàn padà ìpadà fẹ́ lọ rí mi àṣà láṣejù nínú lẹ́kṣọ̀ mi míì mi ì dárúkọ èèyàn sẹ́ẹ̀ wọ́n ròpù mi pé mo ń dárúkọ èèyàn lẹ́fṣọ̀ mo ń ṣe mo wá ni mo ti gbọ́ àwa parí ẹ̀ mo sì gbà to make peace reign ẹ ti gẹ́ẹ̀tì mi sí ṣé lónìí sì mo sọ̀rọ̀ kan nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ayé àìwọ́pútẹ̀ gí i mo ní tí márìkì ń tún báwọn àfáà ṣe ibi táwọn àfáà ti máa ń lò mo ní ibi tó máa fẹ́ gbó lọ́dọ̀ àwọn olówó ẹjọ́ ṣé káfà mi wá ní pé èmi ni òun ni mò ń bá wí kò sí èmi ò dẹ̀ ní ṣe lecture pé kí máa pẹ́ kí máa pẹ́ gbẹ́ ọjọ́ mélòó mo fẹ́ lò láyé tí màá máa pẹ́ gbẹ́ ẹ́